الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوك فون ولا وباوة ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣe oore fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn èyí tí a rí àtẹ̀yítà rí à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run kó bá nabi wa Muhammad àánú ọlọ́run ọba kó bá àwọn ìyàwó nabi wa Muhammad àánú ọlọ́run ọba kó àwọn ọmọ nabi wa Muhammad àánú ọlọ́run ọba kó àwọn sàhábà nabi wa Muhammad àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni lẹ́yìn ìgbà tá a ti gbà pé kò sẹ́nìkan tá a sìn la ma'buda bi haqqin illa pé kò sẹ́ni sìn tó sì lẹ́tọ̀ọ́ sí sìn lẹ́yìn ọlọ́run ànábì wa Muhammad òjíṣẹ́ ọba ni ẹrú ọlọ́run ọba ni ikhwatal iman èyí tí ó máa kókó tí a fi bára wa sọ̀rọ̀ ẹ̀yàn ọmọ yá mi nínú ẹ̀sìn wa jalibabu alimari ati alimuslima jalbabu alimari ati alimuslima aṣọ ìdàbora tí obìnrin máa ń wọ̀ tó bá fẹ́ jáde nínú ilé ìgbà tóbìnrin wà nínú ilé ògiri ló bò láṣìírí lẹ́kùn táàtì òun ló bò ó láṣìírí nítorí pé gbogbo èèyàn náà ní máa ní privacy gbogbo èèyàn ní máa ń láṣìírí ẹ̀sìn Islam kò gbé ìnira wá fún obìnrin mùsùlùmí obìnrin mùsùlùmí ọlọ́run dá ó sì fi ẹwà sílá. Si ẹwà tá a wí yìí nígbà tó wà nínú ilé ògiri àtìlẹ̀kùn ó bò ó láṣìírí tó bá wá fẹ́ jáde ìgbà tó jẹ́ pé inú ilé ẹ̀ lọ́wà yóò múra bó bá ṣe wù ú torí ògiri ti bò ó láṣìírí àtìlẹ̀kùn tó bá wá jáde ẹ̀sìn Islam wa pa á láṣẹ pé ọ̀ranyàn ni kó lo jalbab láti fi kọ́fà ara rẹ̀ láti rí délẹ̀ láti fi bo àṣírí rẹ̀ nígbà tó jẹ́ pé kò lè máa gbé ilé káàkiri kò lè máa gbé ògiri ilé káàkiri. jelbab aṣọ ọ̀dàbora tóbìnrin dàbò erí tó tún dàbò ara rẹ̀ tá a ní fi mà bó ṣe tó àti bó ṣe má tí ó bo ẹ̀ṣọ́ tó jẹ́ pé ọkọ rẹ̀ nìkan ló gbọ́dọ̀ máa rí yóò sì tún bo ẹ̀ṣọ́ rẹ̀ yìí kó má bàa kó bá àwọn ọkùnrin míì aṣọ yìí là ń pè ní jelibab nínú túmọ̀ ń gbà mí wọn a máa pè ní hijab àmọ́ ń gbà tó lọ́wọ́ ọba ọ̀la amálẹ̀ Qur'an jelibab lọ́wọ́ ọba pè é. àmọ́ nínú a máa ń pè ní ìjáàb jalibab ní ta fi bo ẹwà ara ìjáàb ní fi bo ẹwà ara ìkan ní méjèèjì màá yá mi nínú ẹ̀sìn wa aṣọ yìí ìlàfẹ́ sọ̀rọ̀ lélẹ́rí lọ́sàn yìí ǹjẹ́ àṣà ni kan sọ̀rọ̀ ǹjẹ́ ẹ̀sìn ni tọ́ba ti jẹ́sìn bó ṣe jọ́ràn bó ṣe jẹ́ ọ̀ràn àyàn lérí àwọn ará Mọ́kà àti Bàdínà bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn àyàn lérí gbogbo mùsùlùmí òdodo àjọ kírun ni àjọ ń gbàwẹ̀ ni àjọ ń pàdé ní hajj ni tíjàlù bá bàbá ti jẹ́sìn àjẹ́ pé bí wọ́n bá ṣe ń lò ó lọ́hùn-ún àwọn náà máa ń bí nígbà tó jẹ́ pé àlìjánà kan náà ti fẹ́ pàdé ìtẹ́kùnláhà ta'ala gbogbo àwọn ọkùnrin tá ń gbọ́ mi ká lè bẹ̀rù ọlọ́run ká lè di ṣẹ̀ríà ọlọ́run ọba mú àti ojú ọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ẹ rí ká lo jẹ̀lìbáàbù yìí fóbìnrin mùsùlùmí ọbẹ̀ láti rí ọmọ tí ó ti bàlágà tọmọbìnrin bá ti bàlágà ó ti di ọ̀ràn yàn lérí ẹ̀ tí ó lò ó ń ṣe ọlọ́run ni bí bàbá rẹ̀ bá ń wòran ń ṣe ọlọ́run ni bí ìyá rẹ̀ bá ń wòran ń ṣe ọlọ́run ni ká tó wá pé obìnrin lé obìnrin tá a fẹ́ sílé tó ti dàgbà obìnrin ọmọ gbé aṣọ yìí tó bá fẹ́ jáde kúrò nínú ilé àbí tí ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ láti rí àwọn ẹwà ara ẹ̀ tó bá fẹ́ wọlé wọn arábìnrin yóò tún gbé aṣọ yìí wọ̀ nítorí pé ẹni ó wọlé nì kò lẹ́tọ̀ọ́ láti rí ẹwà rẹ̀ bá a ṣe ní kó lò jáde bẹ́ẹ̀ náà ni tó bá di pàtàkì pé tó ọwọ́ adi tó láṣìí arákùnrin kan fẹ́ bọ́kọ rẹ̀ wọlé àbáwọn ẹbí ẹ̀ tó jẹ́ pé wọn ò lẹ́tọ̀ọ́ sí kan rí ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n fẹ́ wọlé yóò tún wá gbé wọ̀ nínú ilé àmọ́ nípìnlẹ̀ tá a bá fẹ́ jáde la máa wọ jàlbá o. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ní awúdú billahi mina shaitan rajim ya bani adam ẹ̀yọ́ ọmọ anabi adama kọ́dí anzalna alaykum libasa aṣọ aṣọ kalẹ̀ fún yín yuwari sawatikum warisha tẹ́ máa fi bo òhò yín walibasu taqwa ẹ̀rí aṣọ bẹ̀rù ọlọ́run dhalika khair ibẹ̀ lórí wà fún yín dhalika min ayatillah ọlọ́run ọba ní aṣọ bẹ̀rù ọlọ́run ọba yìí tẹ́ ẹ bá ń rí lára àwọn obìnrin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní min ayatillah ẹ máa rí àmì ọlọ́run lára wọn la'allakum yadhakkarun tó àárín yín létí ni bẹ́ẹ̀ bá lè gba ìrántí o aláàánú sọ bẹ́ẹ̀ aláwọ̀ fẹ́ ká máa rìn òhò aláwọ̀ fẹ́ ká máa rìn òhò àtọkùnrin wa àtobìnrin wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma taraktu ba'di fitna wàhálà kan ò ní dé mi adarra ala rijal tó jẹ́ pé òun ni wọ́n máa kó ìnira bá àwọn ọkùnrin mina nisa tó tó wàhálà tí wọ́n máa rí lára àwọn obìnrin tí wọ́n rìn láàrin ìlú ọpọlọ wọn ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ ara wọn ò ní balẹ̀ mọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wọ́n máa bọ́ pọ̀lọpọ̀ yóò fi ọmọ àtìyàwó lé yóò ṣe máa lọ lè sùn tàlẹ̀ yóò wà lẹ́nu iṣẹ́ kò ní concentrate bí wàá mọ́tò lọ wàhálà wọn bá bá bójú kólẹ̀ bí wọ́n wá bá obìnrin bọ́ wọlé wá bá wàhálà ti bá bólè bóbìnrin bí ó jòkó sí wàhálà ti bá anabi ni wàhálà tí ó máa bá àwọn ọkùnrin mi jù lẹ́yìn gbàmbá lọ tán èyí tí wọ́n máa ṣàgbákò rẹ̀ lára àwọn obìnrin nígbà táwọn obìnrin ọba wọ sọmọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wọn. ọlọ́ni wa kọ́rin fi bóyá ti kùnà ọlọ́ni obìnrin ẹgbẹ́lẹ́ jòkó ẹjòkó ńlẹ̀ iṣẹ́ ilé ti tó fún obìnrin kò lè ṣe tán. ولا tabarrajna tabarrujal jahiliyatil ula tọ́ba wa di kànpá àbọ̀ràn àyànkẹ́ jáde ẹ fẹ́ lè kí àwọn ẹbí ẹ fẹ́ lè kí bàbá tìyá ẹ fẹ́ lọ ẹnu ṣẹ́ èyí tó jẹ́ pé ẹ̀sìn ọ̀tako ẹ má múra irú èyí tẹ́ ẹ má múra tẹ́lẹ̀ kẹ́ tó gba Islam jahiliyatul ula ignorance àìmọ̀kan lọ́lọ́run ọba pé kéèyàn má wọṣọ kéèyàn má lo jalibab tóun bá wò pé civilization ni ẹ òun ma smart àwọn àlùfáà ní agọ ni agọ agọ ni máa ń ṣí ara rẹ̀ lẹ̀ kì í ṣẹni tọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n èèyàn kì í ṣí òhò rẹ̀ lẹ̀ lẹ́yìn pọ́lọ́ wọn ni kó obìnrin ọmọ jáde àmọ́ ní tí ọba jáde kọ́ jáde ni wọ́n ṣe ń jáde lánàá jàlibáàbù ni kọ́ máa lò láti fi jáde àlìjàlibáàbù kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wa thawbun aṣọ kan wasi'un tó fẹ̀ tó fẹ̀ tẹlitahifu bihi almar'atu fawqa thiyabiha tí obìnrin ó máa gbé lérí aṣọ tí ó bá wọ̀ yóò wọ skirt àti blouse ó lè wọ ankara ìró àti bùbá yóò ṣẹ̀ṣẹ̀ wá gbé jàlùbáàbù lé ní tí wọn pè ní jàlùbáàbù yóò bẹ̀rẹ̀ rẹ̀ má ara rẹ̀ kìí ṣe ọrùn ni jàlùbáàbù máa ń dé jàlùbáàbù ó bẹ̀rẹ̀ látòkè yóò sì parí sí ilẹ̀. okumuhu kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn faridun wajibu gbogbo àwọn àfa àgbáyé àtàwọn sọ̀hábà alikiram ọlọ́run bá ní kẹwọn àti gbogbo àwọn àfẹ́ ni ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ní ọ̀ranyàn ni o. ọ̀rọ̀ kọjá pé ẹ ńgbà mo wá sọ fún sọ fún tí ò gbọ́ bí ọba wọ jẹlibáàbù bí ìgbà tí ò kírun ni bó ṣe máa bá àjà lérí irun lọ́ọ́ máa bá àjà lérí jẹlibáàbù títí tó fi tẹ̀fọ́ lọ́hùn ni o ta lọ sọ ṣé ni àbí Ṣáfì àbí àbí ìmáàmù Ahmadu Ambali ta lọ sọ ṣé àáfàá kankan kọ́ sọ́dọ̀ràn yẹn ọba tó dá obìnrin yẹn ló sọ́dọ̀ràn yẹn fún ẹ máa gbọ́ bí tó ti sọ bẹ́ẹ̀ aya alukur'ani tó kílíà ni hadisi anabi tó kílíà ni tábàlọ́ lè wo suratul ahzab chapter thirty three verse fifty nine suratul ahzab quran thirty three verse fifty nine thirty three fifty nine thirty three fifty nine ẹ lè kàn lé o kẹ́yẹ́ tó lọ lè pàdé ọlọ́run ọba tó dá yín ẹ̀yin obìnrin ẹ lọ lè kàn lé o kẹ́yẹ́ tó pàdé Allah nínú sàárì àwọn ọkọ ìyàwó ká lọ lè ka àyà yìí ká tó dákẹ́ ọlọ́run ní ya ayyuhan nabi mo pò rẹ Muhammad sallallahu alaihi sallam kul li azwajika lọ́ọ̀lẹ̀ yìí bá ń sọ fáwọn ìyàwó ẹ̀ wa banatika lọ́ọ̀lẹ̀ yìí bá mi sọ fún gbogbo àwọn ọmọ rẹ tí wọ́n ti bàlágà ọlọ́run dákẹ́ mbẹ́ Allahu akbar ìbájẹ́pẹ́ ànábì àtàwọn ọmọ rẹ nìkan ọlọ́run wà dákẹ́ mbẹ́ ni wọ́n ń kọ̀ntínú ọlọ́run ní wà sáà ilmú mi nìyí àtìyàwó àwọn olùgbàgbọ́ òdodo nkunta mu'minan fa'ala mura'atika an tẹ̀rẹ̀tẹ̀bi alhijab wọ́n jalbab tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ tí imaani wà ní ẹ̀mí rẹ tó o sì nígbàgbọ́ pẹ̀lú alukur'an àti ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ yìí ọlọ́run ni wọ́n di sáà ilé mu'minin ìyàwó ọlọ́run ní kànábì ó sọ fún yìí pé yudi nina alayhinna min jalabibihin kí wọ́n máa da jalibabu borí tí wọ́n bá fẹ́ jáde yudi nina ó gbé báyìí láti rí gbàwọn bí baba sheikh nasudin alalbani wọn ní kí n là ń pè ní jalibabu almariatul muslima baba nasu alalbani àwọn náà máa dín lásìkò wọn àwọn afa maka madina gan wọn gbà fún wọn bàbá wa mú aṣọ bẹsíìtì wọn wọn wá ka wọn wá da borí wọn wá kó mara báyìí wọn wá balẹ̀ bàbá ní hadhihi hadha jalibabu rasulillahi sallallahu alaihi wa sallam kì í ṣe borí ìborí má bora ni. ẹ̀sìn islam lẹ Yorùbá ẹ̀sìn tá a lọ lè gbọ́n wo ni gbogbo abalẹ̀ ẹ̀sìn láti ń fèlì èyí tí n sọ tó kílẹ̀ ayé sí kò yí mi yóò sì máa sọ fún yín pé àlẹ́ yìí tẹ́ gbédè òun àwọn ọba lọ́wọ́ àwọn bàbá wọn. ọlọ́wọ́n bá ní yudi nínú alẹ́ jala bíbí hin sọ fún àwọn obìnrin olùgbàgbọ́ òdodo káwọn ọkọ wọn náà sì máa gbọ́ ọlọ́wọ́n ti ń báyàwó ẹ sọ̀rọ̀ yín bá wọn náà sọ̀rọ̀ ni. torí wọn ni mòmìnín wọn ló gbàgbọ́ òdodo ìyàwó rẹ lọ́lọ́run bá sọ̀rọ̀ wọn máa ràn án lọ́wọ́ láti mú àṣẹ ọlọ́run ṣẹ ara tá a fi ní kó máa jọkọ lérí ẹ̀ náà nìyẹn tó o bá tilẹ̀ máa pàṣẹ kó máa tẹ̀lé ọlọ́run ò nítumọ̀ nínú lé má ọ̀ ń pàṣẹ kọ́bọ̀ ṣe ẹran ọ̀ ń pàṣẹ kọ́bọ̀ dín ẹja ọ̀ ń pàṣẹ kọ́ wọṣọ tó dáa tí ọmọ wù ọ́ ọ̀ ń pàṣẹ kọ́ra bàtà dáadáa ọ̀ pàṣẹ jàlíbáàbù bọ́ bá jáde láyé bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́yìn òròjọ́ nítorí tí ń bẹ lábẹ́ rẹ fún kọ́ ọ máa ń tẹ̀lé rí bàbá sìn ọlọ́run ọlọ́run bá ní dáríkà adìna ayò rọ́fùnà ọlọ́run bá ní bó ṣe yẹ kí wọ́n rí nìyẹn o obìnrin mùsùlùmí tó bá ti jáde àtọmọge mùsùlùmí ọlọ́run ní bó ṣe yẹ kó rí nìyẹn o yúnífọ́ọ̀mù ọlọ́run nìyẹn wàlá yóò dáyé ọlọ́run bá ní tí wọ́n bá ti wà lábẹ́ aṣọ yẹn ọlọ́run ka burúkú nínú ayé wọn ọlọ́run ní aburú ò ní kàn wọ́n àǹfààní ẹ̀ náà nù aburú ò ní kàn wọ́n kọ́ra kò ní kàn mọ́tán bí nítorí ọmọ ọmọ wòyà rẹ̀ ìyá ọmọ lọmọ sì jọ ọlọ́run wa kana Allahu gafura rahima ọlọ́run ọba ní òun ọlọ́run ọba aláforíjì lòun ọlọ́run o aláforíjì lòun o. rahima aláàánú lòun ọlọ́run bẹ́ẹ̀ bá ti ṣe tán pé ẹ máa bẹ̀rẹ̀ sí wọ aṣọ náà láti sin náà ní sì máa ferí èyí tẹ́ ti ṣe sẹ́yìn ní máa ferí ẹ̀jìn yín ní sì máa kẹ́yìn ọlọ́run ló wọn kẹ obìnrin tí máa lo jẹ̀lúbáàbù yóò sì ferí èyí tó ti ṣe sẹ́yìn yóò ferí ẹ̀jìn ọlọ́run lẹ́yìn ọkọ tẹ yanu lẹ̀ tẹ ẹ jẹ́ káwọn ìyàwó yín ó lo jẹ̀lúbáàbù títí dàsìkò tí ń sọ̀rọ̀ yìí tẹ ẹ bá ti túbá tẹ ẹ sì bẹ̀rẹ̀ sí wọ aṣọ náà fún wọn tẹ ẹ sí lọ́ra yẹn fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ ọlọ́run ní ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ní wàá fẹ́ríjì yín lẹ́yìn náà ẹ máa retí àánú ọlọ́run látọ̀dọ̀ èmi ọlọ́run. rahima àánú ní jẹ́ bẹ́ẹ̀ nínú yìí ó kílẹ̀ àkọlọ̀ ń pè wá àbí alhamdulilah èyí ti yé nínú àyà yìí ó kílẹ̀ àkọlọ̀ ń pè yàwó ànábì àtàwọn ọmọ ànábì nínú àyà yìí ó kílẹ̀ àpé ọlọ́run ọba pàṣẹ fáwọn obìnrin wa nínú aya yi ó kílẹ̀ àyè pé ọwọ́ aburú nìkan wọn tí wọ́n bá kú àlábẹ́ aṣọ náà ó kílẹ̀ nínú àyà yìí tí èèwọ̀ tẹ́lẹ̀ ń ṣe lọ́nù tó bá ti bẹ̀rẹ̀ sí wọ́n sìn ọlọ́run ó fèrè jìn yóò wá kẹ́ yóò kẹ́ láyé yóò tún lọ lè kẹnu sáré yóò kẹ́ njọ́ kíyàmù jẹlibab ètí wọn ń pè bẹ́ẹ̀ sáwùbùn wáṣẹ aṣọ tó fẹ́ ni tẹlifasu olùmọ́ra tí obìnrin mùsùlùmí máa ń wọ̀ fáwọkọ́sí yáàbí ha lókè aṣọ tó bá wọ̀ sísàlẹ̀ obìnrin máa ń ní ilé lọ́tọ̀ ní aṣọ uniform àwọn tí wọ́n ń gbálẹ̀ wọ́n ní uniform àwọn tí wọ́n ṣiṣẹ́ lọ́sibítù wọ́n ní uniform wọ́n wọṣọ láti ilé nígbà wọn bá sì dé ẹnu iṣẹ́ wọn ó gbé uniform wọ̀ ọlọ́ni bóbìnrin mùsùlùmí tó ti bàlágà bá fẹ́ jáde òun ọlọ́wọ́n bá náà design uniform fún uniform òun ọlọ́ni ní jẹ̀lẹ́bà tó bá sì ti wọlé padà yóò fi kọ́ yóò wá wọṣọ tó bá wù láàrin òun àtọkọ ẹ̀ nítorí níta tòṣí lánìí ọkọ ẹ̀ nìkan ló o. ẹ ma yá mi nínú ẹ̀sìn wa èyí tá a máa bẹ lọ ni pé kọlọmọsá rọ wá fẹ́ sin ọlọ Ọlọ́run ní pàṣẹ kankan àfi kẹ́ rí àǹfààní ń bẹ kò ní lé yín kú mi kankan àfi kọ́ dípò ìnira wà ń bẹ Ọlọ́run wọn bá ń pàṣẹ pé káwọn ìyàwó wa máa borí bora ó sì ń pàṣẹ kán mọ́rin o bẹ́ẹ̀ bá ti wá tẹ̀lé ọlọ́run yóò ra nfààní bẹ́ẹ̀ bá ti takò àṣẹ ọlọ́run ìnira rẹ̀ yóò dé ó lè pẹ́ ó sì lè yá kọ́lọ́ mọ́ daṣẹ́ rí àfẹ́ni kọ̀ọ̀kan wa. nígbà tí aya yìí sọ̀kalẹ̀ bí n ṣe ń sọ fún yìnyín bẹ́ẹ̀ náà lànàbí sọ fún àwọn ọkùnrin lọ́jọ́ náà àwọn ọkùnrin ara wọn bùn sọ ìmánigun wọn ìpayọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ sẹ́mi wọn wọ́n wá dìde lẹ̀ kálukú wá ń gbalẹ̀ lọ kálukú wá ń gbalẹ̀ lọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ó sì máa gbalẹ̀ lọ lẹ́nìí abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́sá sànú àwa náà kálukú wá ń wọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ìpè ìyàwó mi bàbá jayé tán à ń lọ́rùn o ọba tó dá mi tó dá ọ ọ̀ràn òjì sálá Muhammad ẹni tá a gbàgbọ́ tá ń tẹ̀lé ọ̀ràn sì wáyé pé wọ́n ní sá ìlú mọ́mìnrin ipe àwọn ìyàwó òun wọn ti pàṣẹ lẹ́nìí ipe wọn gbọ́dọ̀ jáde láì lo jalibab àwọn ọmọ mi wọn ti pàṣẹ lẹ́nìí pé wọn gbọ́dọ̀ jáde láì lo jalibab anabi tún wá ní wọn dáko ẹ̀yìn náà wọ́n ní ọlọ́run ọba rán jìbìrìlù látòkè sámà jìbìrìlù látòkè sámà ọlọ́run ọba rán nítorí aṣọ aṣọ ìṣe nǹkan kékeré wọn lọ bá tó bá wọ aṣọ káṣọ wọlú wọn sì fi gbákígbá bomi fún aṣọ ní jẹ yẹn ẹranko lásọ nínú níta fi jẹ yẹn òun ni ká máa wọṣọ àwọn obìnrin táwé ìyàwó Aisha ọjọ́ la àníhà ó ní yarhamulahu nisahal muhajirin ọlọ́lọ́n kọ́ bá kẹ́ gbogbo àwọn obìnrin dáadáa tí wọ́n tẹ̀lé anabi wa láti Makka lọ Madina sallallahu alayhi wa sallam al-uwal lamma anzalallah al-aya nígbà ọlọ́run sọ àyà kí ẹ máa lo ìjáàb ẹ máa lo jalibab ẹ máa daṣọ bora borí ẹ máa daṣọ borí bora nígbà tí àyà náà sọ kalẹ̀ àwọn ọkùnrin lọ lè jíṣẹ́ fáwọn ìyàwó wọn ìyàwó aisha ní gbogbo àwọn obìnrin madina njọ́nà shakafna murutahunna fakhatamarna biha radiyallahu ta'ala anahunna gbogbo wọn wọn sì wáá wọ tí wọn wò sí wọn ò rí aṣọ tí wọn lè dàbúra wọn sì fẹ́ jáde wọn wá sọ fún àwọn ọkọ wọn pé a ní jáde nínú ilé àfi tẹ bá ra jàlíbáàbù wá fún wa. àwọn tó wá jẹ́ pé kò sí agbára àti rajà báàbù níjọ́ yẹn wọ́n sì ní bùkátà láti jáde bùkátà kàn pa ìyàwó Aisha ní òun rí wọn báyìí shakakna murutahun aṣọ àwọn aṣọ ìdàbòra wọn aṣọ ọ̀rọ̀ wọn murutahun izar ni wọn pè bẹ́ẹ̀ aṣọ ìdàbòra tí wọn fi ń sùn wọn sì bẹ̀rẹ̀ sí í èyí tó bá yẹ kí wọ́n cut wọ́n cut ẹ̀ díẹ̀ òun ni wọ́n padà wá wọ̀ jáde nítorí pé ẹ̀rù ọlọ́run bá ń bà wọ́n yí pé bá a bá jáde ọlọ́run wò wá o làwọn kan wọ́n ṣèwà ara jàlùbá o nínú ẹgbàá wa kan wọ́n láwọn àpò ni àwọn àpò àpò tí wọ́n fi ń di ẹrù ìgbà àṣìfẹ́ jáde sáwọn apá àgbọ́n ni wọ́n wá rán àpò yìí mọ́ra wọn wọ́n wá dà bóra jáde tí wọ́n fi wọlé padà lẹ́yìn ìgbà wọ́n bí àbùkátà wọn ta ọlọ́run tó rọ ẹ̀mí àwọn obìnrin níjọ́ kínní àná àwọn obìnrin tiwa náà ọlọ́mọṣà rọ ẹ̀mí wọn ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان أيما يا من الناس ẹ̀rínà alukur'an lamuwa yìí òun ti kílíà ẹ̀rí nínú sunna ojúsọ́lá muhammad sallallahu alayhi wa sallam anabiwa muhammad ó ń lọ sí ìdí níjọ́ kan anabi wa ń sọ fún gbogbo àwọn tó wà nínú ilé tí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ẹni kálukú ó jáde o ẹni wọ́n jáde o ẹni wọ́n jáde o ká máa lọ yídìí o Ummu Atiyya nínú àwọn ẹni rí ni ó ní amarana rasulullah ó lọ anabi pa gbogbo wa láṣẹ an nukhrijahunna ipe ká mú gbogbo àwọn ọmọ wa obìnrin tí wọ́n ti bàlágà àti àwọn ẹbí wa kí wọ́n jáde yanturu filifitiri walhadha fún ọdún àwẹ̀ àti ọdún léyà lànàbí máa ń ṣe bẹ́ẹ̀ àlàáwátìkọ àlàáwátìkọ àwọn tó jẹ́ àwọn ẹrú obìnrin ànábì ní káwọn náà jáde walhuyad àwọn obìnrin tó ń ṣe menstruation ní káwọn náà jáde wáṣàwá tìlùkùdùr àwọn ọmọge tẹnìkan ò tí ì dọ́dọ̀ wọn rí tán jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ti bàlágà ẹni káwọn náà jáde rẹ ànábì fẹ́ ká pọ̀ tá a bá lọ yìí kó lè bá máa bí àwọn ọ̀tá ẹ̀sìn nú kán bá máa pàwọn náà kéré fàámọ̀lẹ̀ hóyàdọ̀ ọlọ́ anábì wa sọ pé ẹ rí àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń ṣe háyìdọ̀ nínú yín tí wọ́n ń ṣe nǹkan oṣù fàyàtọ̀ sílẹ̀ náà sọ̀láàtà káwọn yẹn káwọn má darapọ̀ wọn akẹ́rùn kára jòkó lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n yẹ náà káyìrì káwọn náà máa rí orí wọ́n dá àwọn mùsùlùmí kí wọ́n sì wà bí wọ́n ti ń ṣàdúrà àwọn náà máa sàmí oore nìyọ́ àwọn náà kulitu ya Rasulullah banabi ṣe sọtán umu atiya ni wọn wá ní ìrẹ anabi ehidana la yakunu laha jalibabu ọ̀kan nínú wa ń bẹ nínú ilé arábìnrin kan ni kò ní jalibabu tí ó gbélé aṣọ rẹ̀ kọ́ọ̀là anabi wa sọ pé lítúlì bẹ́sà ha ọ̀kùtù ha mi jalibabi ha ẹ kan nínú àwọn ọmọ ìyá yìí ti ń lọ́lọ́ọ̀kan yìí ẹni kọ́ wá yá lọ́kàn nínú jalibabu ẹ̀ níta ń gbọ́ yé ń bẹ̀ ni pé obìnrin ò jáde pẹ̀lú skirt and blouse pẹ̀lú ankara obìnrin ò gbọ́dọ̀ jáde pẹ̀lú aṣọ nulẹ̀ aṣọ lẹ́sì èyí tó ní ihò àti èyí tó ní àfi kí ó gbé jàlibáàbù lé arábìnrin yẹn ó wọṣọ kan aṣọ kan lọ́wọ́ kì í ṣe pé wọ́n hù lọ́wọ́ bọ̀dá sọ yẹn ò ṣe é gbé jáde aṣọ nulẹ̀ ni bọ́ọ̀bà jáde ó gbé jàlùbá àbúlé yín yóò wá bu àwọn ẹ̀ṣọ́ mọ́lẹ̀ ọlọ́ni wàlẹ́ ayọ̀bùdínà zinata un ẹ má fi ẹ̀ṣọ́ yín hàn o ẹjọ́ pamọ́ sábẹ́ jàlùbá àdìsẹ́lẹ̀ náà kílíà ntí ọjà arábìnrin wọn jáde ni pé kò sí jàlibáàbù fún tọ́ ọ bá tẹ̀lé jàlibáàbù fún ìyàwó rẹ kò lẹ́tọ̀ àti jáde tọ́ bá jáde ń sẹlọ́n ìwọ náà ń sẹlọ́n ọlọ́mọ sẹ́wálẹ́lẹ́sẹ̀ o anabi wa muhammad sallam anabi kaye ni tí o bá lo jalibabu kún arin òhò ẹ gbọ́ ẹ rí i pé nǹkan ti bàjẹ́ gan jama ẹ anabi wí anabi ní sinfani min ali náà anabi láwọn ìran méjì kan bẹ ọmọ aná ni wọn lámà ma èmi ò tí ì o wọn sì ń bọ̀ lẹ́yìn mi kawumu ma'ahun siyatun àwọn kan bẹ wọn mú ẹgbàá lọ́wọ́ báyìí káàtì nábìlì bakọr yọ̀ọ́dà bí ìrù màálù. yadribuna biha nas wọ́n máa bu àwọn èèyàn wọn máa lọ wọn lọ́wọ́ gbà wọ́n máa lọ àwọn ọlọ́kadà máa lù wọn lẹ́gba tó lù lẹ́gba tán yóò tún gbowó tarọ tààrọ̀ wọ́n yà wà lọlé yọ máa lọlé nàntì wọ́n ní sáhùn anábì ní àwọn ìran kejì ọmọ náà ni wọ́n wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé obìnrin ni wọ́n káàsìyàtùn káàsìyàtùn wọ́n wọ̀ṣọ wọ́n wọ̀ṣọ àárìyàtùn àbábí ìgbà tí wọ́n wà mumilatun ẹni bá wò wọn yóò tuntun wọn wò ẹni bá lo jàlibáàbù wọn tó wò torí òrí nǹkan kan tó lè pè ọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí jí adùn rẹ̀ lẹ́kọ̀ọ́ òrí ànábì ni ẹni bá wò wọn mumila kò tó bẹ̀ kọ́mọ̀tò wọn wò ibà jàfa. máa ìlàt wọ́n máa rìn lẹ́nu tí wọ́n máa lẹ̀rìn wọ́n máa lẹ̀rìn wọ́n máa lẹ̀rìn tọ́jú pé ọpọlọ yẹn ò ní pé mọ́tí bá rí wọn mọ́ ìlàsì wọ́n máa lẹ̀rìn ni ruusuhunna ka asinimatil bukht wọn ò ní lo ìjáàbù eré wọn báyìí tí wọ́n bá kórun wọn jọ yóò dà gẹ́gẹ́ bí kéèrà nkúmi ni ẹ wo gbogbo àwọn ẹran oríṣiríṣi tí wọ́n ṣe ń sìn bíi kéèrà nkúmi ànábì níbẹ̀ ní òrì kí ló dé tí ànábì fi irun eré wọn wé kéèrà nkúmi nítorí pé wọn ò nílò jalibab wọn ò nílò jab alima ila ike tí ma ń mi báyìí bẹ́ẹ̀ náà ni àwọn anu tí wọ́n máa ṣe sí eré wọn láàyè de kúlẹ̀ náà janna wọn ò ní wàlí janna o wàlẹ̀ àyè jìdí náà rí aha kọ́dà wọn ò ní gbòòrùn rẹ̀ ọmọ tèmi àti tìyà ọlọ́mọdé ọwọ́ àánú wọn àmì nìkan wàràn o a ṣiṣẹ́ o a ṣiṣẹ́ ayé òhò láwa yìí nakedness wàhálà táwọn òyìnbó dálẹ̀ sí wa lọ́rùn a ṣiṣẹ́ o ọlọ́run ní yá ayọ́ lẹ́dínà àmánu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo kú àǹfùsàkùm ẹ̀ lè sọ́ra yín o wọ́n àhàlíkùm àtàwọn ọmọ yín àtàwọn ìyàwó yín náà rọ nkẹ́ mọ́ wọná èyàn lè torí pé kò lo jàlùbáàbù wọná aleha malaika àwọn malaika tó wà ń dínà yìí gìláàdùn ṣìdáàdùn wọn nípa wọn ò ọlọ́run ò wọn torí àánú láyà súnà lọ́hàmà amarahùn fún èyí kò ṣe ọlọ́run lọ́wọ́ tọ́lọ́mù bá ti ní ẹ̀ṣẹ̀ nǹkan báyìí wọ́yẹ fún alúna máa yọ màrún àwọn bá ti wọ́n lọ ni wọ́n gbọ́ ọmọ báyìí ìwà àtọ́mọ rẹ kọ́dà wọn ò ní wojú ẹ̀ anabi di oye wa pé ẹni tí ó bá lo jalibabu rin o ho ni bí ó bá sì túbà yọ padà wọná ọ̀rọ̀ pé e, ebi àwa náà lo skáfù skáfù kì í ṣe jalibabu ìbòrí fẹ́lẹ́fẹ́lẹ́ kì í ṣe jalibabu ìbòrí tí ń bọ́lẹ̀ tá à ń tó mú kì í ṣe jalibab ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa jalibab ó ní àwọn òfin ó sì ní àwọn májẹ̀mú tí májẹ̀mú yóò bá ti pé lára aṣọ tóbìnrin dàbòrà jáde lẹ́yìn aṣọ tọ́wọ̀ tí ó ti pé lára lérí ìjáàbù ẹ̀ ìrìn òhò lọ́dọọlọ́dọ alakọkọ nbẹ istaabu jamil badan jalibaabu yìí kó bo gbogbo ara rẹ̀ pátápátá pẹ̀lú aya tọlọ ni wala yubudina zinatahun ẹ má fi ẹ̀ṣọ́ yín hàn síta o umu salama tọdí ala aniha nínú àwọn obìnrin dáadáa anabi sọ pé gbogbo ọkùnrin tí ń bá ń wọṣọ ńlẹ̀ gbogbo ọkùnrin tí ń bá ń wọ aṣọ ńlẹ̀ ṣòkòtò ní wọ́n ńlẹ̀ ni wọ́n aṣọ ni o jàlábíà ni o àlìkínbà ni o anabi ni onítọ̀hún ọlọ́run ò ní síjú oore kò ní síjú àánú wò ó níjọ́ àlìkíyàmù anabi ló sọ bẹ́ẹ̀ hadith anabi gbogbo tí máa ń wọ aṣọ ń mùsálámà wa ni tó àwa tá a jóbìnrin ńkọ́ ìwọ ló sì ní kí ká bo gbogbo ara wa a sì bo gìgìrísẹ̀ náà a bo gìgìrísẹ̀ nítorí pé ọlọ́run ọba rẹ sọ fún wa pé gbogbo ara tiwa ni kábò a gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ gìgísẹ̀ obìnrin ẹ̀ṣọ́ rẹ ni bẹ́ẹ̀ bá rí gìgísẹ̀ obìnrin mi ọdún mẹ́ta yóò sì máa rántí ẹ̀ ọlọ́run dá láti bí kánná débi irun erí ni ọlọ́run dára síbẹ̀ tipa rẹ̀ ọ̀ka kọ́lá ipa àwọn sọ̀rọ̀ ọ̀ka umu sábà wà ní eré anabi àwa ti wá ń kọ́ anabi ní ẹ̀yẹ́n jásọ ti yán balẹ̀ díẹ̀ ó tún ó tún ní ìrà nábì à gìgísẹ̀ wa ń tún hàn síta nábì ní ọlọ́run gìgísẹ̀ tí yàn gbọ́dọ̀ hàn síta ẹ tún fi kún tí ó fi máa kalẹ̀ tó tó tí ọmọ kanlẹ̀ tó tó báwọn bá fẹ́ kírun kọ́ tọ́ba kan ẹ̀gbin kọ́ anabi ní sẹ́bẹ̀ ń kọjá níbi yẹ̀pẹ̀ tọ́gbẹ kọ́dà bọ́ bá kẹ̀gbin tẹ́ bá kọjá níbi yẹ̀pẹ̀ tọ́gbẹ ọlọ́run ọba ò fi yẹ̀pẹ̀ tọ́gbẹ yẹn ọlọ́run ọba ò fi fọ ẹ̀gbin yẹn mọ́ ẹ kírun ẹ sì nírun. àwọn ọmọ yàtọ̀ máa ń fi sọ́ọ̀kì sí gbé tọ́ba di pé gègèrè sẹ̀fẹ̀ máa hàn. Yawa Umu Salama ó ní tẹ̀ kẹ́sìfù oni hùn ó ní gìgísẹ̀ ọmọ hàn ànábì ní kò gbọdọ̀ hàn bẹ́ẹ̀ni ọba kéwu kó lè kéwu ọlọ́run gbé súnà dìde ọlọ́run gbé súnà dìde súnà yẹn dìde tí ipa ẹnìkan ọ̀ka láti dọwọ́ bo jalibaabu wọn lo lamẹ́ríkà jalibaabu wọn lò London jalibaabu wọn lò Paris jalibaabu wọn lo ni gbogbo agbalaye mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ jama kó bo gbogbo ara mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kúnà galizan láyẹ̀ṣífò kọ́gbọ́dọ̀ transparent wọlá yubudina sínú taun sista oníjàbù tá a wá wo ọrùn rẹ̀ lábẹ́ ìjàbù kọ́gbọ́dọ̀ transparent ẹlẹ́ẹ̀kẹta àlàyẹ̀kúnà nafsu zina jalibabu yẹn gan ó gbọ́dọ̀ jẹ́ design. design kínyàn fẹ́ nájà lùbáàbò sí kọ́ ara mọ̀tìkọ́lọ̀ àwọn kọ́lọ̀ ti ń bì fúláwà eréṣiríṣi alẹ́ lómi ọlọ ọjà yóò ní à ìjáàbù tó fáyìn lòún fẹ́ mu ni à ìjáàbù yẹn fáyìn ìjáàbù máa ma ni yín máa ma àmọ́ kì í fáyìn nítorí pé e, e, ẹ̀ṣọ́ náà wọ́n ní o bò ní wọ́n fi ní kó o lè jàlùbáàbù ọwọ́ àlọ́ lè mú ẹ̀ṣọ́ ọwọ́ àfẹ́ràn jàlùbáàbù ẹlẹ́kẹrin àyẹ̀kúnna wàásù àwọn wàlà àyẹ̀kúnna dọ́yìkọ̀ yọ fẹ̀ kò ní ha tọ́ba ti ha mọ̀yàn la tí àríbáyà rẹ̀ ṣètò àtẹ̀yìn rẹ̀ jẹ̀lẹ́bàbù kan kò ní ha yóò firi yóò firi yóò firi afawa usama ibùdó zayid ní àwọn sahaba wọ́n lé anabi bùn ní aṣọ kankan pé ní kẹbùtìyà aṣọ yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ọkùnrin lè wọ̀ nítorí pé kò transparent púpọ̀ fasa alawo rasul sallam anabi wa bi pé maala kalam talbis alakabitiya aṣọ kabitiya tí mo fún ọ ó sì wọ̀ mo fún ọ kó lè bá wọ̀ ni ó ní kasawu tuha imura ati mo ti gbé fún ìyàwó mi pé kọ́ máa wọ̀ jáde fakọ́l anabi ni múri ha títí lọ́ọ́ lè sọ fún ìyàwó rẹ̀ náà kó tó máa wọ̀ jáde faltaj'ala tahtaha gilala kó fi aṣọ kan tẹ nínú o sallallahu alaihi wasallam láìní kó fi aṣọ kan tẹ nínú o torobìnrin lòun fa inni akhafu an tasfa hajma idamiha anabi nítorí pé ẹ̀rù ń bà mí kí eegun rẹ̀ àti àyà rẹ̀ àtẹ̀yìn rẹ̀ kó má ta jàlùbáàbù náà ni ẹlòmí ọwọ́ àmọ́ yóò ṣe kíni gbogbo dùn lọ́tọ̀ọ̀tọ̀ báyìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé ẹni tó wọṣọ tó há bí ìgbà tí ń rìn òhò náà wọ́n àwọn ọmọdé máa ń wọ aṣọ bọ́dí káàkiri yẹn tẹ́ bá rí wọn lọ́ọ̀kan báyìí oye èyàn sọ bó ṣe rí jàlùbáàbù gbọdọ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́karùn-ún alayakuna mubakara mutọyaba jalibaabu wa taaba fẹ́ wọ̀ jáde tó fẹ̀ dáadáa káwa tẹ pàfọ́ọ̀mù sí èèwọ̀ ni kò gbọ́dọ̀ márùn lóòrùn tá a tẹ pàfọ́ọ̀mù sí anabini ayu mura ati istatarat obìnrin tó tẹ pàfọ́ọ̀mù sí jalibaabu yẹ kótó jáde ńlẹ famara ta alakomin ó wá kọjá níwájú àwọn ìjọ kan lèyẹ jìdù mí rí ìhà kí wọ́n lè gbóòórùn ara rẹ̀ fayasaniya anabini oníṣìnà ni o afawa ibnu daqiq al-aid ina wa fagba oni lima fihi min tahriki da'iyati sha'wa da'iyati sha'watin rijal oni torí pé orun yẹn yó ma jí adùn àwọn ọkùnrin tin bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn yó ma jile bọ́dọ̀ obìnrin lè lo pẹ̀fúmù nínú yàrá ọkọ rẹ̀ tó bá fẹ́ jáde ni wọ́n ní kò lè lo ẹlẹ́ẹ̀kẹfà allah yushbiha libasa rijal kó ju aṣọ àwọn ọkùnrin o tóbìnrin bá lóun lo jalibab àbó lo jab ju aṣọ àwọn ọkùnrin anabi ni arọ́júlù anabi ni la'ana rasul sallam Wala là anabi lóhun ṣiṣẹ́ pèlè arọ́júlà arákùnrin kan yalibisu lubusatal mar'a tí ń wọṣọ obìnrin wal mar'ata àtobìnrin kan talibisu lubusatal rọ́júlù tí ń wọṣọ ọkùnrin anabi lóhun ṣiṣẹ́ pèlè wọn jalabi ọkùnrin jalabi àlòkù saudi jalabi àlòkù ẹẹ eh, emirate wọn kó wa ń jojoojúmọ́ ẹ máa rí lọ́rùn àwọn tí ó gbẹ́sìn yìí ẹ̀rìnjọ Sunday ẹ̀rìnjọ Monday ẹ̀rìnjọ jimá ẹni bá ti wọ jàlábí ọkùnrin lóbìnrin tí máa ń bọ̀ ẹ̀yà fún torí ègún ànábì ti wà lérí ẹ̀ kọ̀dẹ̀ sí bí ó ṣe wọ̀ ọ́ tí ò ní ha kò sí bí ó ṣe wọ̀ ọ́ tẹ̀ni mọ̀ wò toró nǹkan fún ọ ti invite ojú bó ló ṣe máa wọ́n sọ ọkùnrin tí wọ́n lásọ ti tẹ́ni ẹlẹ́ẹ̀keje allah yóò ṣubi alibasa káfíra jalibabu obìnrin tọ́balẹ̀ tá a wí kò gbọ́dọ̀ jọ aṣọ àwọn kèfèrí aṣọ àwọn sẹ̀lẹ̀ kò gbọ́dọ̀ jọ alẹ́bi ni máa ń tọ́ sábà bíi kọ́mi fọwọ́ àmínú ẹni bá ń kọ́ṣe àwọn àjọ kan òun náà ti dára wọn ẹlẹ́ẹ̀kẹjọ tí wọ́n fi parí ẹ̀ òun náà ni pé kò gbọ́dọ̀ yẹ kún náà sábà ṣòro kò jẹ́ aṣọ tọ́wọ́n gan-an Bi ọ̀pá kan wọ́n ní fifteen thousand ọ̀pá kan ten thousand lóòótọ́ gbogbo mọ́jẹ̀mú yòókù ló pé sí la àmọ́ táwọn yẹn bá rí wọ́n ní ha owó lọ́wọ́ ni. àníbi ni màá lẹ́bisa tẹ́wọ́bà ṣòro èyíkéyìí ní ọkùnrin àbóbìnrin tó bá wọṣọ ẹ wá wò mí aṣọ tó ń wá aṣọ tó lè mí wọ two bedroom flat àníbi gbogbo ẹni tó bá wọṣọ ẹ wá wò mí aṣọ tó ń wọ́n gan táwọn yẹn sì dá a mà táwọn yẹn wọ́n ń wo lọ́tún lóṣù báyìí táwọn ń wo lọ́tún lóṣù alibasa wòlúwàhù yà malikiyama tawuba mitila tuma yẹlẹ habu finnaari ọlọ́run bó tún fún nílùú aṣọ yẹn jọ alikiyama a máa sọ nani ọjẹ yóò wá gbé wọn nábẹ ọlọ́run sọ ní o ọlọ́ni ya ayúwa nàbí ọlọ́ni rẹ̀ nàbí kúlẹ̀ aṣíwájíká lọ́lẹ̀ wọ́nà àwọn ìyàwó ẹ̀ ọ̀bànátíkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin ọ̀nìṣà ilimumini àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àwa olùgbàgbọ́ òdodo àwọn ìyàwó wa yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa lo jẹ̀lbáàbù tá a bá fẹ́ jáde dhalika adina an yurafna bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe fẹ́ kán orí nìyẹn o yín ṣàforíjì fún yín ẹ̀yin tẹ̀ yín wọ̀ tẹ́lẹ̀ àwọn jàlibáàbù ní dídajì kọ́kọ́já àbàdé sí ìsàlẹ̀ kìí ṣe jàlibáàbù ọkàn dàgán kan borí ni àtùmọ̀ abẹ́ lọ́n fún ọ pé tó ṣe tún sàn díẹ̀ àmọ́ ò tí wọ jàlibáàbù ọwọ́ ọwọ́ burú fún wa nílẹ̀ Yorùbá kọ́lọ́mọṣẹ́ tún wá ṣe káfẹ́ ṣèyàwó gbogbo àwọn ìyá tí wọ́n lo jàlibáàbù tọ́ba dijọ́ wọ́n wá yagele níbo jàlibáàbù wà wọ́n lọ́ nílẹ̀ ìyàwó là ń ṣe àfààní ti yín bẹ́ẹ̀ lé ju ìyàwó là ń ṣe aláàánú tó bá fẹ́ jáde ṣe ọ ọ jáde kó tó wá bí ìyàwó a ní ìwọ ìgbè mi ọ ẹ̀sìn tí yín ni ó yóò lè torí ọlọ́run ti mọ̀ pé òdodo máa ń lè nù o ní gèlè ìyàwó o ní gèlè kòmà jàlùbáàbù rẹ kọ́dà ọkọ ìyàwó yóò wọṣọ tiẹ̀ ìyàwó ganjọ́ ìyàwó jàlùbáàbù tẹ bá níyàwó tí yóò gbé àyè nílọjọ ẹyẹ rẹ o ó ṣe kíní kan o má má má tún dàbí kíní kan o ní tí wọn ń sọ ni pé pàtó lọ́ọ̀tì wàá lọ lè kọ́sẹ̀ àwọn èbó ọlọ́wọ́n wàá sọ ni tó tóbi nínú èbó ọ̀tún ọlọ́mọṣà yìí tún wá ṣeun ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ká wá bójú ká dà nǹkan bójú kóbìnrin ó dà nǹkan bójú tí wọ́n ń pè ní ẹlẹ́ha ẹ̀sìn ni kò sí àfa kan tọ́jà àfọ ọlọ́run tí ó pè lásà ẹ̀sìn ni anabi lọ sójú ogun jọkan sallallahu alaihi wasallam ìyàwó Aisha wa gbàgbé nǹkan ẹ̀gbà ọwọ́ ó gbàgbé rẹ̀ sínú gbó nígbà tó lè ṣe bùkátà ìyàwó anabi sì ní Khawdaj Khawdaj ní ààyè kan tí wọ́n máa ń so mọ́ ẹ̀sìn yóò máa wá mú fìpẹ̀lẹ́ sin yẹn ibẹ̀ làwọn ìyàwó ànábì máa wà ẹni tó ń fa ẹṣin òun rò pé ìyá ti wà nínú haudaji yẹn ìyá sì yìí ń bọ̀ láti inú igbó wọn ètí ìdèbí tí wọ́n wà bí wọ́n ṣe lọ́nu ìyá dé kọ̀bẹ́nì kankan ní ahéré mọ́ tẹ́ǹtì tí wọ́n ta kalẹ̀ lọ́bàdà jòkó síbẹ̀ ìpè ibi wọ́n lọ ní àmọ̀nà bí wọ́n gbà èmi nìkan tí ọgbọ́dọ̀ máa tí wọ́n bá rí mi wọ́n àbá mi ní ibi Sofwan ibn Mu'attal Salimi òun ni sọ̀hábà tí máa ń sa àwọn nǹkan tí wọ́n bá gbàgbé lójú ogun òun ni máa ń bá wọn sà bó ṣe lọ́nu tẹ́ǹtì lọ́ba rí ìyá ìyá ti sí ojúlẹ̀ nígbà tó dé pa àwọn nìkan ni wọ́n wà ń bẹ̀ wọ́n ti wá sùn lọ Sofwan ni inna lillahi wa inna ilayhi raji'un umuna ìyá ni ìyá Aisha ni bóun ṣe gbọ́ inna lillahi wa inna ilayhi raji'un fakhamaritu wajihi bi jalibabi mo bá da jalibabu mi aṣọ mi mo bá da bo ojú mi wakada yarifuni qabla lijab ó sì mà mí tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ní ká máa dà nǹkan bojú ọ̀rọ̀ ní ti kílẹ̀ abẹ́ olóhùn da bojú gbà tó ń rí kí ni wọ́n ní ìyàwó ànábì ń ṣeun ní máa da nǹkan bojú bẹ́ẹ̀ bá ń kọ́ ṣe ìyàwó ànábì tí ń kọ́ ṣe ànábì kí ni ń ṣeun àwa tó wá jẹ́ pé ọwọ́ àtọ́jú nìkan làwa sílẹ̀ àti dé òkè pátápátá agbìyànjú ni agbìyànjú ni ọlọmọṣà ìsinmi ọrùn fáwọn ìyàwó wa ẹ mọ̀ gbọ́ tí wọ́n máa sọ pé ayé ti kọjá gbogbo yẹn kí n máa daṣọ orú mẹ́yìn ni kí n ká máa daṣọ búra ah irú ẹ̀sìn wo nìyẹn freedom of clothing ayé ti lajú wọn láyé ọ̀lajú ayé ń parẹ́ lọ ni ẹgbẹ́ tí wọ́n máa sọ pé ah, ah báwo ló ṣe fẹ́ máa ló ṣe fẹ́ smart pẹ̀lú kó máa lo jalbab balabalabala tó máa ṣe yẹn ọ láti smart àwọn àlùfáà ní kì í ṣe pé ayé ń lajú ayé ń parẹ́ lọ ni wọ́n ní wọ́n máa sọ pé ah bó bá ti wo jalbab yóò láwọn kọ́ọ̀sì kan tó lè ṣe yóò láwọn kọ́ọ̀sì kan tó lè ṣe ó lè kàwé mo ní wọ́n ń kàwé pẹ̀lú jalbab ọ̀kan náà àwọn fámìlì mi kan wọ́n ṣe surgery wọ́n ṣe uh, cs ó sì ní obìnrin lòun fẹ́ kọ́ ọpẹ́rẹ́tì òun obìnrin lọ́wọ́ ọpẹ́rẹ́tì ẹ̀ èmi rí arábìnrin yẹn nígbà tó fẹ́ wọ tíátà pẹ̀lú full jelibab agbé ẹni yẹn wọlé mo wọnú yàrá tí wọ́n máa ń wọ̀ ká tó wọnú tíátà yẹn mo rí arábìnrin yẹn kankan ò sílẹ̀ ní ara rẹ̀ nínú tíátà ó kàn wọṣọ green wọn tó balẹ̀ ó sì lo kinní tó máa ń lò sí ẹnu yẹn àwa wa ń ta arábìnrin gbà tí wọ́n jáde ní tètè mọ̀ kó ni mọ́ ó ní salamu aleykum sars mo wá aleykum salam ó alhamdulilah ó ti wà successful n sì ń lo pẹ̀lú jẹ̀lúbàbò rẹ̀ mo wá sọ fáwọn èèyàn délé yìí ń bá lọ jẹ́ máa pàdé ẹ̀ lọ́jà ǹsì wọn ò ní mọ̀ pé sọ́jíọ̀n sọ́jíọ̀n ni lọ. ẹ sinmi kátàkátà ẹ jẹ́ káwọn wọn kàwé ẹ jẹ́ fún wọn lẹ́kọ̀ọ́ tẹ́nì kan sọ pé ẹ lè débì kan pẹ̀lú jẹ̀lúbàbò irọ́ ni ibi iṣẹ́ ti wà aládìí tọ́ lálàáfíà lọ́mọ ní ká má bọ̀ ṣiṣẹ́ rẹ̀ yóò jẹ́ èèyàn láyé tọ́wá yìí ìwọ tó jẹ́ pòpáyítọ̀ tọ́rọ̀ òye lọ́mọ sọ pé ah, ah, àwọn kọ́sọ́mù àwọn lè máa rásùn yẹn pẹ̀lú wa o ọlọ́run ní kéèyàn wọ nǹkan ìwọ ọlọ́run fẹ́ aláàjì mélòó ló gba oúnjẹ àlùbáàbù ṣiṣẹ́ yóò ní ah, ọ lè wọ́sàn yẹn pẹ̀lú wa ọmọ pé ibi aláwọn kọ́sọ́mù yẹn ti sí náà ta ló fún lọ́wọ́ tí ń nàjà máa ta ló fi síbi sẹ́yìn ta ló lè yọ ọkọ mẹ́. ìsìlámù dé lájòjì ni ní ìsìlámù padà sájòjì àwọn tí wọn bá wọn pè lálàdójì ń bẹ pé àdójì làwọn eléyìí pẹ̀lú múra wọn ànábì ní fatuba lè lo gbòràbà wọn kú oríire o Ọlọ́run mọjà parí àwọn parí pẹ̀lú àwọn tí wọn parí o ọlọmọṣà sí rọrùn fáwọn ìyàwó wa kò sí rọrùn fáwọn ọmọ obìnrin kò sàwọn náà lẹni tí yóò máa ràn wọn lọ́wọ́ lérí ẹ ìjàlbáàbù kan ò ná ojú three thousand lọ tí ó sì délẹ̀ three five fíyàwó rẹ bá dọ́gba gàtọ̀ sara four thousand kò gbọdọ̀ jù lọ kọ́ wá fi ra àlìjẹ́nà kó fi ra ọjọ́ ọ̀la rẹ nítorí àwọn ọmọ rẹ wọ́n máa kọ́ ṣe ìyàwó rẹ ọlọ́wọ́n wọlé àánú rẹ ẹnì kọ̀ọ̀kan ọlọ́wọ́n sànú ẹ máa wá gbọ́ sí mi pé àwọn obìnrin kan wọ́n lo jalibab ẹ wọ́n fi bọ́ǹbù sábẹ́ rẹ̀ má dá wọn lóhùn wọ́n máa fi mọ́tò Honda náà wọ́n máa fi ọ̀pẹ́rẹ́tì wọ́n fi ń jalè tí ngbà tí wọ́n fi mọ́tò Honda tó fi jalè àwa ní gbogbo àwọn tí wọ́n bá ti ní Honda kí wọ́n má ṣe kíni kí wọ́n má rìn má àwọn tó bá fẹ́ takò òfin ọlọ́run wọn máa sábẹ́ yìí ìgbà arábìnrin kan ní nọ́ọ̀sì ẹ̀yàn ọlọ supamakẹ́tì kan ó bẹ̀rẹ̀ sí fi jàlùbáàbù jalè jàmá mùsùlùmí sẹ́yìn wá ní kí jàlùbáàbù ọlọ́run kọ́mọ exist ma wọn lé arákùnrin kan sìn wọn ló gbé nǹkan ẹ sì ń kírun àwa nígbà tó ti gbé nǹkan mọ́ kírun mọ́ ọlọ́mọṣẹ́ wa lẹ́ni tó máa takò òfin ọlọ́run fastaghfirullah innahu wal ghafurur rahim akim salam.